وفي أنفسكم أفلا تبصرون ثم الصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الحساب adúpẹ́ kọ́kọ́ مولون أبتي أني tí tó dẹ̀ ti parí gbogbo ètò ayé wa kò tó dìpó dáwà sáyé gẹ́gẹ́ bí lè ṣe fẹsẹ̀ nílẹ̀ inú hadith wa fáwa abdullahi bin mas'ud radiyallahu ta'ala anhu lẹ́yìn tó ti jẹ́ kámọ̀ yí pé النبي صلى الله عليه وسلم صفى إن أحدكم يجمع خلقه في بطن أمه أربعين يوما نطفة ẹnìkan kan ọlọ́run ọba ti ní kí ìdẹ́dà wa nínú àwọn ọ̀yá wa kó wà ń bẹ̀ fógójì ọjọ́ àkọ́kọ́ nígbà ìpàdé pọ̀ lọ́kọ láyá bàbá àtìyá a wà ń bẹ̀ fógójì ọjọ́ àkọ́kọ́ yẹn níbi ohun tó kúrò lára bàbá sára àyá ṣe rí gangan lẹ́yìn ogójì ọjọ́ ẹlẹ́ẹ̀kejì

samawada gẹ́gẹ́ bí ẹran ilé ìtàn alápàtà ń gé sórí pákó nínú yíò ya wa lásìkò gbà náà láti bẹ̀rẹ̀ sí fọ́ọ̀mù ìjẹ́dẹ̀ èèyàn tàfẹ́ lòun bí náà ni pé malak wa yu'maru bi arba'in aláwọ̀ ara malaku sí oyún ọ̀nà nígbà tó dóyún oṣù mẹ́rin kalẹ̀ lórí èmì àti tí wọ́n ti kọ́ ká tó dáyé òṣìṣẹ́ gbogbo tó ní kálukú wá jẹ́ bá ṣe dà lónìí àti inú yíò wa ó náà lọ́lọ́ bá ti ní kí àkọọ́lẹ̀ náà ti wà pẹ̀lú wa bà náà ni wọ́n ti kọ́ bí kátìbí rísì ti wọ ṣùfẹ́ dáyé kó yọjú wáyé kó padà ní àbẹ́lẹ̀ mi gúgùn ní láyé ọlọ́ṣùsọ́ nínú ayà mi nínú alkùrán ní pé wọ́lá padà alìmúnà alìmúsàkìrìnà minkum wọ́lá padà alìmúnà alìmúsàkìrì ọlọ́run ti mẹ́rin tó fẹ́ kọ́kọ́ kúrò òun dẹ̀ ti mẹ́rin tó fẹ́ kẹ́yìn kò níwájú má gbẹ̀yìn kẹlẹ́yìn ọmọ ọ̀rọ̀ kan ni lọ́dọ̀ tiwa kò sí nínú ètò ọlọ́run a ti ń bẹ àmọ́ bó ṣe tó ẹnìkan síwájú àmọ̀gbà tó tàn kan sẹ́yìn kò fọ́jọ́ orí tó àkókò kó wà ọ̀tọ̀ọ̀tọ̀ ni ànábì sárasára ní wọ́n ti wá parí ìgbàta fẹ́ lò láyé láti ná ọyán bákanáà wà ámọ́lè irú iṣẹ́ o ènìyàn fẹ́ gbáyé ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣìṣe eléyìí tí àwọn ẹ̀dẹ́ èèyàn

gbogbo ilé pátá ó wà nínú ètò lọ́dọ̀ ọlọ́run bákanáà ṣàkíjù na ọ̀sàn olóríire lẹ́ni fẹ́ jẹ́ láì nàbó lórí igbú ẹnìkan tó ni tó bá kó olóríire ni ṣó máa tẹ̀sì bẹ̀rẹ̀ jó olóríire rẹ̀ àbóṣì máa kọ́kó tó bẹ̀rẹ̀ ọdún olóríire ẹ máa tó bẹ̀rẹ̀ ó pamọ́ sára ẹ̀dá ṣó lórí igbú ni ṣókọ̀ṣì máa tẹ̀sì oríire díẹ̀ láyé ẹwà forí bú kẹ́yìn tó kù ó pamọ́ fún wa ò máa ilé náà ni tààfi gbọ́dọ̀ máa mọ̀ pàtàkì ọlọ́run lóòrèkóòrè àdúpẹ́ fọ́lọ́run bá náà tó kẹwa tó ṣe wá ní mùsùlùmí tẹ́wà fi ń láǹfà náà ti fi lè ìpera wa padà nígbàtàwà ti fẹ́ máa lúwẹ̀ lọ nínú ayé kábà lè fi mọ̀ yí débi tí a fi máa wá tàbí tí a fẹ́ lọ dé sí tí ṣàlùkìyà mọ́ wá dánù nítorí ibi tí ó lè tán lójijì nítorí tí ò wá ní tán àfi ká mójútó ibi tí ò ní tán yẹn kájọ tẹ̀lera wa lónìí <clears throat> rí láwùjọ tá yìí ń tó dájú ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni wọ́n lament ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n complain ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ là ń gbọ́ làwọn náà dẹ̀ ń rí tó dẹ̀ nǹkan kó wa wa náà lọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ látara pé nǹkan le nǹkan lágbára ṣùgbọ́n ká wọ́n gbàgbé bó ṣe lè yí náà wọ́n dẹ̀ lọ́dọ̀ àwọn kan ìyẹn ma wọ́n sábà mú pàákìràkìtà ma sábà mú bó bá bó bá sọ́dọ̀ àwọn tọ́lọ ń ṣe tó lọ́dọ̀ tí gbogbo tó bá gbà mùsùlùmí ò gbọ́dọ̀ ń bá wọn gbogbo tó bá gbà la máa fún gbogbo ọ̀nà tó bá fẹ́ gbà fi ní náà la máa tọ̀ rárá o n ṣe tó yẹ ká bá lọ́dọ̀ mùsùlùmí mùsùlùmí gbọ́dọ̀ ṣe sùúrù ó ní farada, ó dẹ̀ ní ìrètí lẹ́yìn àdúrà àti múra kéèyàn dẹ̀ máa fa inna Allaha la yudi'u ajra al-muhsinin ọlọ́bá ní dáadájá ẹni tó bá páyọ̀ wọn ọlọ́run tó dẹ̀ ṣe sùúrù tó fara dá tó forí tì tó lámùmọ́ra dáadájú wọn ọlọ́run òun ò kí ń rá ìgbìyànjú ẹni tó bá ṣe dáadáa láre alálùyọ́njọ́ kan ṣùgbọ́n tó ń jẹ́ ọgbẹ́ ọkàn fún gbogbo ẹni tó bá mọ ọlọ́run dáadáa ọ̀nà táwọn èèyàn ya gbà fi wá owó àwọn èèyàn ma àwọn èèyàn ma láti wá owó àwọn èèyàn kí ẹ̀ kò bá jọ na haram ní àníkówó yọ kò bá jọ na halali nìhun àkòtí ẹ̀ka ma kọ́dà tó máa sábà bá ní ta tó máa rí ẹnìkú ńgbà táwọn ọmọ ìyá mi tó bá ti tọ́ tó wó ti dé lọ́nà haram tí wà wá kíni kíni ṣẹ̀rí àtìlámù sọ nípa nǹkan báyìí kó tó dáwọ́lé ṣe obìnrin tí ṣẹ̀rí àtìlámù sọ ṣe obìnrin òfin ẹ̀sìn lórí ẹ̀ kó tó ṣòwò yẹn ṣe obìnrin òfin ẹ̀sìn lórí ẹ̀ kó tó ní ìrìnàjò yẹn ó béèrè ìbínú ọlọ́run bá lè fa kó tò láàárọ̀ kó padà dàrú onye ní sọ fún àwọn jákan wípé ayúwa náàtù mo pè ẹ̀yìn dẹ́niyàn ìtakùrùwọ́ ẹ̀páyà ọlọ́run ìtumọ̀ ọ̀páyà ọlọ́run ni pé ẹ̀pà òfin ọlọ́run ọba má gbogbo tó bá ní kẹ́ẹ̀ṣe ní kẹ́ẹ̀ṣe gbogbo tó bá ní kẹ́ẹ̀ jìnà sí ẹ

ọ̀nà tẹ́ẹ̀fẹ́ ma gbà fi rí owó ìjẹ́ ẹ̀mú ìgbọ́bùkátà lórí ọmọ ìgbọ́bùkátà lórí aya ìgbọ́bùkátà lórí ẹbí owó tẹ́ẹ̀fẹ́ fi lòṣẹ̀mí àjìmílú fi tọ́làbì ẹjẹ́ kọ́nà tẹ́ ń gbà fi rówó yẹ mọ́ ẹjẹ́ kó dáa ẹjẹ́ kọ́nà tẹ́ ń gbà fi rówó dáa ọ̀rẹ́ mi ṣe bísínẹ́sì báyìí níbọ̀ mi kan ṣe bísínẹ́sì kí wọ́n tó bẹ̀rẹ̀ kọ́kọ́ farabalẹ̀ wò gbèsórí òṣùwọ̀n ẹ̀sìn ṣí òwò halali ni ó ṣeéṣe àwọn ní òwò halali ni ó ní pọ́tírì ni pọ́tírì tó ń ṣẹlẹ̀ ń bẹ pọ̀ tó bá pẹ́ lẹ́dẹ̀ ló ń sìn haram ni o tó bá sì jáde yẹ ni ẹran ni ẹja ni gbogbo rẹ̀ àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn àwọn nǹkan jíjẹ halal òwò yẹn dá ó lè ṣe é ṣùgbọ́n ẹlẹ́dẹ̀ lélẹ́yìn fi ń ṣòwò ajá ló ń sìn àwọn nǹkan haramu ló fi ń ṣòwò tó fi mẹ́kì owó àbẹ́jẹ̀ ló lọ ń gbà lódò ẹran ló ń ta gbogbo àwọn nǹkan tí kò tọ́ ní ṣẹ̀rẹ́ Islam tó lòun fi ń ṣòwò ń tiẹ̀ tí wọ́n gé tí wọ́n ń tí wọ́n fi nǹkan haramu tí wọ́n fi ń ṣòwò tí wọ́n fi mẹ́kì owó tó bá jẹ́ pé nǹkan haramu ni ìṣọ́lá wọn bá ní àjìmílù ìtọ́làbì ẹ kíyèsí bí tó wó ti ń wọlé fún yín

gbogbo ọ̀nà tá ń tọ̀ yẹn ìta bá ti gbọ́ nínú wà sí nínú pé ọ̀nà haramu ní ẹjá blọ́ọ̀kù ẹ̀ ẹ má jà tọ́ ma. ẹ má jà ṣe ma. wà ajmilu fi talabi ẹ wá gbọ́ ń tó sábà bà wá lẹ́rù gẹ́gẹ́ bí ẹ̀dẹ́ ènìyàn tí ò dẹ̀ kó bà èyàn lè mẹ́kì ẹ̀ tó mẹ́kì kó padà wá fi wà rẹ̀ lórí ara àbọ́mọ́ lèyàn ṣe gbọ́dọ̀ rọ́ọ̀ṣì láyé èyàn gbọ́dọ̀ farabalẹ̀ kíyàn tẹ̀lé tí ọlọ́run ọlọ́run kí mínà títì wá nǹkan ṣe sọ́rọ̀ ara mi mi tí a bá rò haram àpàràbí kọ́mọ́sílásí ọlọ́run àforíjì wà á lẹ́fi lọ sáàjà lọ rárá inna Allah ta'ala tayyib la yaqbalu illa tayyiba anabi sallallahu alaihi wasallam Ọlọ́run ọba ọba tó mọ́ ni ó ní kò ní gbà nǹkan lọ́wọ́ ẹ̀dá àfin tó má ẹni tó kówó lé ọlọ́nà haram tó wá fi kọ́ masjid àfáà ní sàlẹ̀ kírun ní masjid yẹn owó yahoo owó jalè ó jálẹ̀ gbà ó wá kọ́ masjid àwọ́wá sàlẹ̀ kírun bẹ̀ àbíká fi mọ́ sí ẹlẹ̀ a ní tàbá kírun gbogbo ẹni tó kírun bẹ̀ àgbàládá

kókò wá fi dásítọ̀ ọlọ́run nínú hadith sáà ń kábọ̀ ti Jábìrì ibn Abdullahi anábi jẹ́ ká mọ́ bẹ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ wípé ká gbìyànjú kájẹ́ pọ́nà tá ń gbà fi rówó ọ̀nà tó mọ́ ni ó wá sọ̀rọ̀ kan fún wa tàbí fẹ́ fọ ẹ̀mí wa padà sí wípé ẹ má jà kánjú ẹ má jà rọra wa pín ẹ má jà rò pé tá bá dá bí ọgbọ́n lọ́nà ìdá a lè rí rárá onífọ́ inna nafsan lan hatta yẹ̀sọ́fíà rífàá anábi sọ̀rọ̀ sọ́rọ̀ ní ẹ̀mí kan ní jáde láyé ẹ̀dá kan ní kú ẹnìkankan wọ̀ tí ní kúrò láyé yìí àyàfi kọ́lọ̀hun kó ti pé àrísìkí rẹ̀ fún ẹni tọ́lọ̀hun bá kọ́mọ́ ipé gbogbo tó máa rẹ̀ láti láyé rẹ̀ 2 billion ní kó tó kúrò láyé anábi sọ kó máa ní sallallahu alaihi wasallam ẹni tọ́lọ̀hun bá kọ́mọ́ láyé pé kó tó kúrò láyé o máa kọ́ rìfánárì gbogbo bó ṣe lè kó ní nínú pọ̀tọ̀pọ̀tọ̀ á padà mẹ́kẹ̀ tó máa fi dégbẹ̀ tó fi máa rí kọ́ láyé ẹni tọ́lọ ń kọ́ wọn láyé bó máa jẹ ààrẹ orílẹ̀-èdè nìkan kò sọ́nà yóò kó lè gbà bó ṣe lè kọ́nà kí ọ̀nà náà kó rí ráhùn àwọn tó á padà débi tọ́lọ fẹ́ tí ò bá ti sí nínú àkọọ́lẹ̀ rẹ̀ kò lè jẹ́ tiẹ̀

ọlọ́run dẹ̀ kẹ́ wọ́n dẹ̀ na bọ́lá ìṣe pọ̀ tó bọ́rọ̀ ìṣe pọ̀ tó bókìkí ìṣe pọ̀ tó bí fẹ́ràn ìṣe pọ̀ tó àwọn náà gbọ́nà olóṣèlú pàwọn fẹ́ darí wa lórílẹ̀-èdè yìí ṣùgbọ́n ti torí kókò tí ní àkọọ́lẹ̀ wọn wípé wọn máa darí àwọn kan jẹ́ ní sábàbù ní sábàbù

ka ṣiṣẹ́ bí ẹrú ni nǹkan ntọ́nà bá níyàn fẹ́ dẹ̀lá ènìyàn máa dá o torí ìdí èyí àjìmílú fi tọ́làbì gbogbo ń tàn wọ́lá ẹja wà lọ́nà dáadáa ìtò bá ti jẹ́ ti bọ́ sọ́nà tí ó dá ọ̀nà haram ọ̀nà pààyàn lẹ́kúnjáyé ọ̀nà ìmú nǹkan ní nǹkan mọ́tẹ́ haram ilé ọtí àbọ́tí títà ilé aṣẹ́wó ilé ijó gbogbo tó ń lásìkò ààrẹ náà nìyẹn àbí ìmá lọ

ọ̀pọ̀lọpọ̀ ọmọ ya wá kán ti palẹ̀ mọ́ àwọn kan ti wà nílẹ̀ mímọ́ lọ́run láti lọ ṣe hajj gbọ́n tó bá kó wà halal ló bá fi lọ ó ní ládá hajj àbí wọ́n rán lọ láti owó halal ó ní ládá hajj ìgbọ́n tí ẹpọ̀ náà pààrùn lẹ́kún wa lọ́nà haram ló fi rí owó ló fi lọ kòkòrò fẹ́ àwọn wà ní kò ṣiṣẹ́ hajji ọ̀rọ̀ rẹ̀ kọ̀dà bí bàálù tó ń gbé wọn lọ pléènì tó ń gbé wọn lọ tó ń gbé wọn bọ̀ pléènì lákọ́dà kò ṣiṣẹ́ hajji ń kàn lọ rìn àjò afẹ́ kan ló ń bọ̀ ni ó mọ̀lú lọ ni àwa náà tá ń palẹ̀ mọ́ tó ń wá ká lọ táà báyìí tí ní kápá àti lọ ẹja dúró dàsìkò ọlọ́run tó bá wà ọba tó lẹ̀mí lè fi ṣe

ọlọ́run jọ fúnra ara wa ọlọ́run látọ̀dọ̀ rẹ ọlọ́run bá wà pẹ̀tù sí rẹ̀tọ̀ fìtínà kan ni tẹ́kù bó ṣe ń ṣẹlẹ̀ báyìí ó ti bá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà ó ti bá àwọn orílẹ̀-èdè míì náà <coughs> káàkiri lágbàáyé gẹ́gẹ́ bí àdéhùn ọlọ́run pé tẹ́kù fìtínà la tusibanna alladhina salamu minkum khassa ọlọ́run ni ẹ páyà fìtínà tó yẹ pé tó bá dé kò الله jọmọ́ ṣẹ̀bà اللهم أمنا في أوطاننا وولي أمورنا خيارنا ولا تولي أمورنا شرارنا وارفع مكتك وغضبك عنا ولا تسلط علينا بذنوبنا ما لا يخافك ولا يخشك منا يا أرحم الراحمين وصلى الله وسلم وبارك على محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا